káàbọ̀ padà láti ilé agbára campus gist akínyìn ó sì ń tẹ̀síwájú tèmi tọ́pẹ́. Hmm. kí ló mú wá fún wa léèní. nǹkan ilé tí ẹ kún léèní ilé kún ṣùgbọ́n ká tó lọ fún àǹfààní ẹ̀yin tí ẹ bá láǹfààní ọ̀bẹ afẹ́ kí àwọn ènìyàn yín tàbí ó ní nǹkan kan tẹ́ fẹ́ ṣe ẹ lè kàn sí wa lórí www.facebook.com/orisuntv tó bá sì jẹ́ pé ẹ fẹ́ lọ sí youtube láti mọ àwọn iṣẹ́ wa tá a ti ṣe lọ́lọ́kanjọ̀kan náà ni ẹ lọ sí www.youtube.com/orisuntv ẹ dẹ̀ lè bá wa sọ̀rọ̀ lórí Twitter àti Instagram at Orisun TV at Orisun TV bẹ́ẹ̀ni yeah. lé ní ẹ̀yàn ara lé mm-hmm. ẹ̀ ń wò pé ah kílẹ̀ gbèdé oh, ẹ̀ mọ̀ pé each free session aṣèwáṣẹ̀ wọlé ni kò tí ì sí rẹpẹtẹ àti bẹ̀rẹ̀ sí lọ sí èmi ni wà gan ọ̀sẹ̀ tí mi dé resume lectures fún mi mm-hmm. so àánú ò pé lórí ọwọ́ yẹn náà làánú ọba dé kàtẹ̀kọ̀ gist lé ní ká ṣe gbé borun bó ṣe ń lọ àwọn nǹkan tẹ̀ ń ṣe àwọn nǹkan táwọn náà ti ṣe òun la mú wá sórí ètò lónìí nínú kẹ máa fẹ́ ìtẹ́jọ́ wà lọ́gbà kan náà mm-hmm. àbí kẹfẹ ń tẹ́ pé kò sí lọ́gbà yín kò sí around ó lè jẹ́ student o school mi o mm-hmm. àbí kò tẹ̀jẹ́ pé ó ń ṣiṣẹ́ ni kò ṣáà ṣe pé inú ọgbà kọ́rọ̀ lẹ́jọ́ wà. ẹ ṣáà máa ríra ẹ fẹ́ ọmọ máa of course ewu lẹ́yìn fi ipò wà interesting jù ewu prefer ewu lẹ́ like ewu lẹ́ like a máa sọ opinion tiwa o ah, bẹ́ẹ̀ mọ̀ opinion tiwa o count so nǹkan tá a máa fún yín lónìí lórí ìsàmáyọ̀ lọ́nà ẹ̀ gbogbo nǹkan tá a ti ṣe á bọ́ síta náà lórí ọ̀rọ̀ yẹn náà a sì máa gbọ́ nǹkan táwọn èèyàn wá sọ bọ́ mm-hmm. lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká wò ná èwo ló tiẹ̀ dùn jù ah. ọ̀rẹ́ báwo ni. èwo tábàdíkà ti ọkọ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn. ẹ̀hẹ́ ọ̀dọ́ tí mo ti fẹ́ bẹ̀rẹ̀. kó má jẹ́ pé nǹkan tí mo ń ro lọ́kàn lórí. èmi ní experience. ok jẹ́ ká gbọ́ méjèèjì ni mo ṣe. méjèèjì <laughs> ó yá ẹ jẹ́ ah ah ọ̀pẹ ah, bad táìmù tí èèyàn bá ti wà ní táìmù kan yẹ kéèyàn jayé ẹ̀ kò téèyàn bá jẹ́ tó bá yá tó bá ti ń dá àwọn stage nǹkan tó yẹ kó máa ṣe ní táìmù ìlànà máa ṣe mm, mm. méjèèjì mo sì sọ mo lẹ́ experience méjèèjì. ok jẹ́ kí n gbọ́ experience. ẹ nà ó máa sọ ti opinion tèmi ní ti tèmi o hmm. méjèèjì náà ló ní tó dùn sí. Mhm. téèyàn bá ń fẹ́ ní tẹ́jọ́ wà ní ọgbà kan náà gbà tó ń gbà tèmi mo sọ fún ẹ o. ká fi fẹ́ ra wa ní àti ẹ̀kọ́ àti lọ́gbà kan <laughs> náà nígbà tí mi wà lọ́gbà kan náà tí bá fẹ́ tó wà lọ́gbà kan náà ní nǹkan tí mi rò ni pé ó máa wà more interesting because ẹ máa ń every time. Hmm. yes oh. o nǹkan tó bá fẹ́ gbà lọ́wọ́ ẹ ó máa wà mọ́ easy àpẹ́ à. nǹkan tó bá fẹ́ gbà lọ́wọ́ ẹ of course now. tó bá fẹ́ gbà lọ́wọ́ ẹ wá tètè rí gbà. Ah, ah, mo fẹ́ ṣe irun mi a fẹ́ jọ kàwé a fẹ́ jọ jáde ó oh, like nǹkan tó wà kútu wẹ́njí tí wọ́n ṣe máa pè lórí fóònù pé hello kí ló ń ṣẹlẹ̀ i need hmm. this i need don't worry i will send it to you i will send it to you. mẹ̀kútọ́ bá yẹ kí n nù ọgbà kúrò àjọ wà ń sìn. Mm-hmm tájọ ìṣàjọ fẹ́ra wa tájọ fẹ́ra wa ok mo need owó Okay. mo fẹ́ hand out ẹ ní ọmọ tí n bá fi ń fẹ́ o lè máa wọ pàǹdà ṣùgbọ́n property ẹ̀ ṣùgbọ́n responsibility dáàdì mi ni. nǹkan tí mo fẹ́ sọ náà ni. ẹ farabalẹ̀ ṣé tó bá yẹ kí gbàdáàdì mi tọrọ wọn wá sí school sọ́dọ̀ fún yẹ pé òkè o ẹnì yóò lè máa bá wọn tọ́jú ọmọ àwọn so mo decide pé mo fẹ́ kó máa bá mi tọ́jú kó máa tọ́jú mi. ṣé ìgbà tí ìgbà tó wá sí school jẹ́ kí mi sọ̀rọ̀ ìgbà tó wá sí school ok ok. <laughs> yes because I jọ ń tọ́jú ara wa ni because ara mi gbóná fún ọ̀tọ̀ sọ ara ìṣàmà gbóná a jọ ń ara ni give and take ni mo ti gbà pé mo fẹ́ máa fẹ́ ẹ mhm. so you should be you should be ready to take up some responsibility. so gbàtọ́ ti fẹ́ máa fẹ́ mi yẹn mo ti my hair is your responsibility. aṣọ yes now kí epo dáràn nìyà báwo ni màá fi pé kí n má lu good lọ sí lecture tí mo dẹ̀ ní mò ń fẹ́yàn lọ́gbà kan náà. kémi máa lu good àbí. omi kò mátà ọkùnrin náà ìwé ìlú ìwé orí ẹ̀ ní kí n máa dàlẹ́. of course na torí wọ́n ló decide àti wàá bá mi ó pè é ni. mo tún mo ṣe mistake mo ṣe mistake pé mo wá bá yàrá. kò easy na ó ṣàlàyé mo ṣàlàyé sí i ń bẹ́ tó lọ bá orí ẹni tó ń dirun àwọn ẹ̀sìn gan lọ́wọ́ ìgan wọn gbà kí ni reason kan tí wọ́n kàn ṣe gbà fún <laughs> nísìnyí tí o bá fẹ́ ní tó wà lọ́gbà kan náà àrọ́wọ́tó yín ló wà nfẹ́ mm-hmm. mi ni mo sọ fẹ́ mo enjoy ẹ̀ jùgbà tí mo fẹ́ ní tó sì ní same campus lọ nǹkan tó máa dá sílẹ̀ a máa lè. listen yàtọ̀ sí pé ó gan kẹ́ ẹ̀yẹn yàtọ̀ tó bá ti bá strong yìí sì bí a ọ̀rẹ́ mi jẹ́ can just call you hello mi i'm not feeling fine ní ìtàn sọ ti débẹ̀ but ah. imagine tó yẹ pé ìjọsí lọ́gbà kan náà ah ó máa dùn mí orí fóònù ló ti máa parí ọ̀rọ̀ ah, ah. yes i'm talking from experience Hurry, fóònù àti máa parí ọ̀rọ̀ ọkàn máa ní sorry baby sorry baby sorry baby bẹ̀lẹ́ pọ̀. nǹkan táláìmọ̀ kan fi ń ṣera ẹ̀ ló pọ̀. ṣé ìwọ ni wọ́n ṣe ń bẹ̀ tó lóun sọ̀rọ̀ síbi saint. èmi ò fún gbogbo obìnrin ní campus yẹn kí ló ń jẹ́ gbogbo yẹn. kí wàá ní. Ah, wàhálà yẹn obìnrin ti pọ̀ jù ó ti sọ gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀. ṣé àwẹ̀ ló gbà ni. àwẹ̀ ni o ẹ eh, níbo wọ́n ti mi ṣe nígbà wẹ̀. <laughs> ṣé o fi sọ fún mi pé ìgbà tó wà lọ́gbà ò lọ́mọkọ tó like tó fine tó gbé àwọn má parọ́ o fẹ́ sọ pé ìgbà tó wà lọ́gbà ò lọ́mọkọ tó fine tó kọ́ àwọn. mo jẹ́yàn kan tí ò fi bẹ́ẹ̀ like obìnrin. Ah! ìwé ìlú wa important. Ah, ó lóun láìka obìnrin education àmọ́ ṣẹlẹ̀ rántí bíi two weeks ago kí ló ṣẹlẹ̀ ìpín ọ̀kan lórí ètò yìí náà ni eh. o ó lóun ṣe mistake ìgbà tó fẹ́ wo program wa lórí YouTube. ok àwọn méjì dájọ́ ń ṣètò hmm. ó rí mi bẹ́ẹ̀ kò pè mí o. Hmm. <laughs> bóyá nọ́mbà yẹn busy bóyá nọ́mbà yẹn busy. akínyẹmí ló pè. nígbà tó dẹ̀ máa sọ̀rọ̀ kò lè sọ pé à àwọn méjì là ń ṣètò o sábà mọ̀ pé ẹni yìí ó tún gbà tó bá sọ fún mi ó lẹ́ni ẹtú kí òun specially mo like birthday nǹkan kan lóko kí ẹ fún. ó ní ìgbà tó ń like aṣọ mi. ṣùgbọ́n o lè ló like obìnrin lọ́wọ́ sókè pé o like obìnrin. ṣé mi mo sọ pé kó pè mí ni. o like obìnrin ah, ẹni tó ah. pẹ́ ìjẹta yẹn kọ́ o like obìnrin. sori tó bìnrin tí gẹ́ẹ̀ tó pè mí lọ́gbà yẹn. Mm, ìjẹta yẹn business nìyẹn mm, business nìyẹn bá dé yà business nìyẹn bá dé lórí ètò ààrẹ. let me tell you something sori tó bá ṣe pé ti within the campus ló kiri bá well mi ò sọ pé kò bad o but ó ti sọ gbogbo àwọn in fact ẹ máa gbaṣọ láàrin èèyàn ah! ojú èèyàn á rí tó. no like seriously. baby hello where are you okay alright okay okay má wọrí mo tẹ̀ ní kí mo ní kí rúùmù ẹ lọ́wọ́ màá wá bá mi lọ́stẹ̀l. Ah, ah, tó bá gbà àwẹ̀ yẹn náà nǹkan dúró àwẹ̀ ìtẹ́ tó gbà yẹn ṣé ẹ̀jọ̀ gbé ní area kan náà. àjọ gbé ní area kan náà àjọ sí ní same school. ẹ eh, bò kí ní assurance pé gẹ́ọ̀ yẹn fúnra rẹ̀ gan tó bá gbà àwẹ̀ gan pé ibi tó wà yẹn kò gbà á home kí ni assurance pé sórí pé a ń ríra wa kò mean anything o. but you know o ma o ma straight in love. Eh. for real. sórí sórí sórí jẹ́ kí n sọ ọkọ fún ẹ mm. sórí tá a bá far distance síra wa mm. gan iyì sì tún máa wà ń bẹ sórí wọ́n sì ní wá tá a bá ríra wa báyìí máa rò pé. iyì oh, ló wà ń bẹ pé ó ti pẹ́ tí mo ti rẹ́ nìyí bọ̀ ìfẹ́ yẹn kò kí ń dàbí. ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ. Ah, mo lè experience méjèèjì ní tèmi ni mo sọ o èmi gan ní experience. ẹni tó wà ní ìgbà tèmi náà ah bọ́ kò dákẹ́ máa dọ́là rẹ̀ yàn tó bá ẹ má jẹ́ parọ́ fún mi. mo dọ́là bí. fún èmi òun gbà tèmi ṣé ó máa dọ́là rẹ̀ náà pé ìgbà tí n sì gbà tí màá ṣe ń gbà yẹn eh. wà ní year one. ah gbà tí mo dẹ̀ wá year one ọmọ fresher náà mo mọ àwọn ilé kan máa dé ni fine babe náà fine ah sorry i'm in relationship i'm in hmm. relationship hmm. i'm in relationship àwọn tó yẹ kó yẹ kó ti enjoy ara ẹ ó dẹdẹ bó yẹ kó ti flex. slang tẹyin obìnrin lòun sí. mo fọ orí ìlà because mo wà ní part one. ọmọ tuntun tó jẹ ọmọ tuntun tó ṣẹ̀ bí tó jẹ́ obìnrin tó bá lọ bá wọn mẹ́ẹ̀ẹ́dẹ́jọ́ tọmọ yín bá ti dàgbọ́ mi ló máa fi wá ní ah ó ti wà engage ẹ <laughs> eh, nà dúró ní nǹkan tí mo sọ yìí ẹ nígbà tí hmm, mi ṣe òfin mi i'm breaking from my experience ah, nígbà tí mo ṣe ń gbà ẹni part one hmm. ah, ẹni yìí o mo ti wà ní two relationship ó náà gba ẹni ojú mi ò tí mi sọ pé ojú mi ti là ń sùn. o ti wà expose ìlú kó. ìgbà ẹni wà ní mu ṣe òde mi tí màá ṣàǹgó òde. Eh, <laughs> so ìgbà ẹni àwọn ọkọ mi pé ilé ìbá ti dé fine gbogbo ready àti náwó àmà ṣe àná o relationship ni o i don't want mm-hmm. to i don't want to cheat on my i don't want to cheat on my partner i don't want to do this. Eh. Ah, kó tó mọ̀ year one year two ah ó kọ̀ dẹ̀ ìwújọ́ kan kọ̀ dẹ̀ pé ah, i don't want to cheat on my partner wọ́n dẹ̀ ra wọn ọ̀rẹ́ ẹ̀ ń bá di ìrọ̀lẹ́ báyìí ah, ah student ó máa ń dùn tó bá tọ́ ni tó bá di ìrọ̀lẹ́ báyìí wọ́n máa hang out pẹ̀lú àwọn tó jọ ń date èmi kàn máa wà ní yàrá mi ni mo kàn máa sùn máa cover aṣọ àwọn aṣọ lórí fóònù tí mo dé part two báyìí mo rò ah ah ẹ sọ̀rọ̀ lórí fóònù tí báyìí tè jára mi gbọ́ mo fe jà <laughs> ah, mo fọ rí ìgbà tí mo wá tọ̀ wò tí mo to in kàwọn fún mo to. wò. yọ tún fẹ ìgbà tó tọ̀ wò mo mí ní pípa tí mo ṣe the same campus. ìwé ìgbà tó tọ̀ wò tó tọ̀ ti bẹ̀ yẹn wò ti bẹ̀ gbogbo. ìwé orí ìtọ́lá wa o. <laughs> ẹ̀ẹ́ ṣe gbé campus báwọn students àwọn aṣọ. ó wà ní ìwé egun mi kò tán anything wo wò náà bọ̀gọ́ tí mi ko fi ni pé tí yóò bá wà the same place ẹlòmíì máa ní pé àwọn ọkùnrin most ọkùnrin tí mo ti rí náà máa láwọn like same campus but the only reason tí èmi fi ipò obìnrin really máa like main campus um, the mm-hmm. same campus ni pé bóyá at times ọkùnrin mi ọmọ wà too protective Okay. pé ah I don't see with this guy I yeah. don't see with that guy and it could be irritating I obìnrin àláìkẹ pé kéèyàn kan máa rò pé o lè ṣe báyìí o lè ṣe báyìí but àbáyọ wọ̀nyẹn kúrò ní terms of pé ní fun part of it mm -hmm. it's more fun kẹjọ wà ní same place you see each other every day To ban, ń lọ school gan ma wà conscious of your dressing pé ọkọ mi má lè rí mi o báwo ló sọ pé mo mm. múra ṣọkọ ẹni ṣé torí ọkọ ẹnìkan ló ṣe lọ sí school torí ọkọ ẹnìkan ló ṣe dress. mẹ́rin is ọ̀rẹ́ fún ẹ. jẹ́ kí n sọ kankan fún ẹ jẹ́ kí n sọ kankan fún ẹ níbi tí mo wà níbi tí mo gbé nígbà tí mo ṣe wà ní school. onígẹ̀yìn mm. náà bóun náà yìí sọ pé well mi ò fẹ́ mi ò fẹ́ distant relationship mo fẹ́ kájọ máa kájọ wà ní same school. wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ ní tòótọ́ mm. wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ra mm. wọn ìyẹn ń gbé hostel kan ìkejì náà gbé another hostel. ìgbà tó yá ìyẹn wà wò pé ah baby to save the money eh, èmi mò ń stay alone ni ìwọ náà o ṣì ń stay alone tó bá ti gba tuition tó bá ti gba owó hostel títí ẹ náà tí wọn náà lè gba ó ṣe jẹ́ ká kúkú gbà ká fi gba stay ẹyọ kan hostel ẹyọ kan ibi tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn. ìyẹn ni mo wà approve of don't ever leave couples like ní hostel ní school no hmm. if you guys are not married you are not married pé àjọ gba room kan náà gba tóbìnrin bá ṣe mo ti máa hmm. sọ fún yín definition wife lọ́kàn máa lò ẹ́ fún w for washing i you iron his clothes f f words ẹ̀rẹ̀ tí mo ìyẹn ẹ̀sẹ̀ dẹ́rẹ́ àìsẹ̀ dẹ́rẹ̀ ọmọ yìí ti jákòó tuntun yes o so èmi ò advice yìí kẹkẹjọ gbé inú ìlú kan náà nǹkan tèmi ń sọ ni pé ní opinion ti tèmi tí ò dẹ̀ count fún titi yín nígbà tèmi ṣe o wà mo enjoy pé kájọ wà ní same campus pé kájọ máa ríra every time you take care of me i okay. take care of you. bí mo ṣe sọ fún yín ara lé mo ní opinion ti tèmi kan ló count mo kàn sọ fún nǹkan tèmi feel ni pé ah ilé yìí náà ni abọ́síta a béèrè lọ́wọ́ àwọn èèyàn èwo ló prefer èwo ló wà more interesting jù ṣé ọgbà kan náà ni àbí ìta ẹ jágbọ́n kọ́tà àwọn èèyàn wa sọ à ń bọ̀. Um, dating off campus though i'm a graduate while i was in school okay though ní lórí fífẹ́ra nínú campus though kò ń ṣe pé bóyá is a bad idea ṣá ó dára púpọ̀ torí wàá lè mọ irú èèyàn tí ìwọ pẹ̀lú ẹ̀ jọ ń go out ṣóyè yín then and again ó dára ní in some other areas too because uh, you will be able to get close to that person and all that but off campus uh, dating off campus what are the side effects okay what are the effects of dating off campus abi side effect dating in the campus eh, side effect ẹ̀ eh, as in kó lè máa pọ̀ púpọ̀ but ẹ̀ bẹ̀rẹ̀ sí máa ṣọ́ra yín because oh, wàá máa wò ó pé ah o ti ń bá bọ̀bọ́ yẹn sọ̀rọ̀ bóyá ó ti ń bára wọn jáde ni or something like that jealousy máa ń wà ń and again you want to be monitoring each other ẹ máa fẹ́ máa ṣọ́ra yín kiri nínú campus eh? and if too much o lè break relationship yẹn yes mo prefer àti date outside campus, campus. inside campus wàhálà wọn wá ń pọ̀ jù wọ́n lè máa ju bíi pé i want to buy this i want to buy that i want to this i want to that ẹ mọ̀ kọ́ báyẹn ẹ outside outside date la máa ń ṣe outside date la máa ń ṣe à ń date inú ilé ara tó àwọn ọmọ school máa ń fẹ́ wà láàánú tó bá ti date ọmọ ọ̀ta àwọn tó wà ń ta àwọn outside campus ẹ máa ń lè sọ̀rọ̀ dáadáa ẹ máa ń lè meet up ẹ máa ń lè drunk rub rub mind dáadáa. ẹ nípa ẹ ká máa ṣe relationship ní ti campus ó dáa ju off campus lọ nítorí pé ní ti on campus ẹ ẹ máa fi mọ́ra yín dáadáa ní àti wípé ẹ ẹ ní ẹgbẹ ẹgbẹ kan náà là máa tọ̀ ẹgbẹ́ bọ́sùn ìmọ̀ọ́jẹ́ máa ń sọ Yorùbá àwọn tá a bá ṣe wa dáadáa.